ولا هادي له وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أدوكي فún ọlọ́ọ̀bà àtàlù sọ́lọ́tù fọ́lọ́bà Muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé àti àwọn sọ̀rọ̀ àti alẹ́ Muhammad sallallahu alayhi wa sallam bí ọlọ́run kọ́lọ́ kó bá ní kí wọn ní àpapọ̀ kó sì má yọ ọ̀kọ̀ọ̀kan tí wà náà lẹ̀ kúrò nínú ìkẹ́ eléyìí tí à ń tọrọ fún wọn. à ń bí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala pé ibi tí a bá Ramadan dé kí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ojú ó jẹ́ pé gbogbo ìta ti ṣe síwájú ọlọ́run ọba yóò gbà níjọsìn fún wa àwọn èyí tó ṣẹ́kù náà à ń bí Allah subhanahu kó fún wa ṣe kó má kí ṣàìtàn kó nípìn nínú iṣẹ́ wa bó tilẹ̀ kó mọ wọlá ìjọkan sọ̀rọ̀ wọlá ìpín nínú oore tí àwa mùsùlùmí tọ́lọ́run fi fún wa nínú ẹ̀ òun náà ni pé Islam jẹ́ ẹ̀sìn tó kún fún ẹ̀kọ́ àti ìwà ọmọlúàbí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì ní buhithu li utammima makarimal akhlaq Ànábì ní wọ́n gbé mi dìde lẹ́ni tí yóò wá kọ́ńplìtì gbogbo ìwà tí máa ń fún èèyàn lápọ́nlé ìwà lápọ́nlé ìwà ìbìyì nítorí ẹ̀ téèyàn bá jẹ́ mùsùlùmí nínú tí ìsìláàmù kọ́ wa tó dáa òhun náà ni ìwà èèyàn ò kí ń jẹ́ mùsùlùmí kó má wàá ní ìwà tó dáa nínú ohun tí ìsìláàmù kọ́ wa látara òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam òhun náà ni ìwà tó dáa Ọlọ́run ní innaka la'ala khuluqin azim tá a bá ń sọ̀rọ̀ pé ìwà kan dáa òpin ìwà rí òpin ìwà tó dáa ara ìwà ànábì ló wà sallallahu alayhi wa sallam ọ̀kan náà àwọn jọ̀wọ́ wọn ní ànábì Muhammad sallam wọn sọ pé adabani rabbi wa ahsana ta'dib ọlọ́run bá kọ́ mi lẹ́kọ̀ọ́ wa ahsana ta'dib ó dẹ̀ kọ́ mi lẹ́kọ̀ọ́ yẹn ó jẹ́ nǹkan tó dáa ó sì kọ́ mi dáadáa èmi náà wá gbà á mo gbà á dáadáa nínú ohun tá a gbọ́dọ̀ lákìyèsí lára nípa Muhammad sasala òun náà ni ìwà torí pé àwọn tó lọ ìṣe wọn àti àṣà wọn wọ́n máa fi ń tẹ̀lé ìwà tí ànábì Muhammad sallallahu alayhi wa sallam nítorí ẹ̀ ẹ rí i pé nínú alukur'an ọlọ́run bá kọ́ wa nínú ẹ̀kọ́ tọ́lọ́run bá kọ́ wa nínú alukur'an ẹ̀kọ́ tá a bá pàdé ní gathering tá a fẹ́ jókòó ẹ̀kọ́ bó la ṣe jókòó láwùjọ tó jẹ́ pé àwọn èèyàn ti wà níbẹ̀. Ọlọ́run ọba ní Al-Qur'an ní وَإِذَا قِيلَ لَكُمْ تَفَسَّحُوا tí wọ́n bá sọ fún yín pé ẹ yẹra, ẹ sún, ẹ gba àwọn èèyàn láàyè káwọn náà ó lè jókòó, Ọlọ́run ọba ní ẹ gbà wọ́n láàyè. Nínú ẹ̀kọ́ níjókòó òun náà ni pé a máa ń gbára wa láàyè gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tèmi máa ń sọ fún wa wípé ẹ̀sìn ó tayọ ìrun nìkan ààwẹ̀ nìkan gbogbo àwọn akẹ́tún ẹ̀sìn gbogbo ẹ̀ pátápátá la gbọ́dọ̀ mójútó èyí tó ṣàgbà ń bẹ̀ òun ni ọ̀rọ̀ tawhid eléyìí tí a máa ń pààrà ń bẹ̀ ní gbogbo ìgbà n tó òun náà ni pé abala yẹn kò gbọdọ̀ ní ààyè tí abala ìmọ́lọ́kanòbálòkanso ẹrú tó bá fi ní ààyè kódà irun rẹ̀ lè má ṣe láǹfààní ààwẹ̀ rẹ̀ lè má ṣe láǹfààní ààwẹ̀ rẹ̀ ó lè má ṣe láǹfààní ṣùgbọ́n tó bá ti já sí wí ẹrú bá ń ṣe ẹ̀sìn lábala àkídà manhaj àti at àti akhlaq á rí i pé èèyàn ó pé gbogbo àwọn agbéni ẹ̀sìn eléyìí tí ànábì Muhammad sallallahu alaihi wa sallam tó lé kalẹ̀ so ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run ní idha qila lakum tafassahu fil majalisi fafsahu táwọn èèyàn bá dé jókòó tí wọ́n bá ní ẹ̀sùn ẹ gbà láàyè nínú ẹ̀kọ́ Islam ni pé ká má fojú rò ká gba àwọn ọmọ ẹ̀yà wa láàyè ọlọ́run ní yafsahu Allahu lakum ọlọ́run náà ó gbà yín náà láàyè so ẹ̀kọ́ abádéjókòó ànábì muhammad sallallahu alaihi wa sallam ó kọ́ wa báwo nínú hadith abdullahi ibn umar radiyallahu anhu ó ní ànábì muhammad sallallahu alaihi wa sallam sọ pé la yuqimanna rajulu rajula min majlisihi thumma yajlisu fihi walakin tafassahu walakin tawassahu wa tafassahu ànábì muhammadu sallallahu alayhi wa sallam ní pé ànábì sọ fún wa pé tẹ bá wà níjókòó kámọ́ rẹ̀ nìkan tí ó gbé nìkan dìde ẹ pé nínú àwùjọ wa gbóná tánàbí sọ yìí la yuqimanna rajulun rajula ẹnìkan ò gbọ́dọ̀ gbé ẹnìkan dìde tókè gbóná yẹn kò kó sínú ká sọ pé ẹnìkan ọmọ yìí kéré ẹnìkan àgbàlagbà ẹnìkan olùkọ́ ẹnìkan akẹ́kọ̀ọ́ á mú lọ́rọ̀ yẹn la yaqumanna rajulu rajula <clears throat> aw la yaqumanna ahadukum rajulan min majlisi nabi sallallahu alaihi wasallam bí ká má rí pé ẹnìkan yóò sọ pé kẹ́nìkan ó dìde níbùjókòó tóun ó wà jókòó síbẹ̀ anabi walakin tawassa'u wa tafassahu ṣùgbọ́n ẹ sọ fúnra yín ni ẹ gbára yín láàyè ni ẹni tó ń bọ̀ kó má láníyàn pé kán dìde fóun ẹni tó ti wà lórí ìjókòó kó má ní àníyàn wípé kán lọ wá bòmí tí wọ́n jókòó sí ọlọ́ni tàwásàú anabi sallallahu alayhi wa sallam tàwásàú wọ́tàfàṣàhù ẹ ẹ sún fúnra yín ẹ gbára yín láàyè gẹ́gẹ́ bí ọlọ́ọ̀bá náà ti sọ nínú suratul hashr wọ́n ní inú àwọn tó ṣiṣẹ́ pẹ̀lú hadith èyí tó hàn abdullahi ibn umar wọ́n ní abdullahi ibn umar radiyallahu anhu إذا قام له رجل من مجلسه لم يجلس فيه عبد الله بن عمر tó bá dé ìjókòó tẹnìkan bá pé ah, sábẹ́ ànábì ló dé yìí aṣíwájú wa ọ̀gá wa ló dé yìí ọ̀nà tán bá dìde fún Abdullah ibn Umar lam yajlis fihi ibi tẹ́ni yẹn ti dìde yẹn nínú ṣèṣì Abdullah ibn Umar tó fi tẹ̀lé ọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam Abdullah ibn Umar nǹkan kò ní jókòó sáàyè níṣesí abdullahi bin umar rọdí aláàánú nínú àwọn ìṣesí àtàwádò àti ìwà àti makarimil akhlaq alẹ́dí tahalla bihi hadha sahabi eléyìí tí sàábí ànábì muhammad sallallahu alayhi wa sallam tó sọ̀sọ́ pẹ̀lú ẹ̀ abdullahi bin umar nínú ẹ̀ kò lélẹ́yìí máa jẹ̀lẹ̀ àlátí ìwà ilmi yìí tó ń ti bí abdullahi bin umar ṣe tó téèyàn bá dìde fún níjókòó kò ní jókòó sáàyè yẹn yàní amalan bi hadal hadith lẹ́yìn tó ń ṣiṣẹ́ pẹ̀lú hadith anabi muhammad salam anabi la yuqimanna rajulu la yuqimanna ahadukum rajula min majlisihi thumma yajlisu fihi lẹ́yìn ìgbà tó bá di tó bá dìde tán ìwọ wàá jókòó sáàyè yẹn anabi ní ẹ má ṣe bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam so nísìnyí àwa táwa jẹ́ ọ̀dọ́ àwa la bùkátà torí pé ọ̀dọ̀ wa náà ni ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ti kádàrá kí súnà yìí kó gbèrú ọ̀dọ̀ wa náà lọ́run ti kádàrá kí súnà yìí kó máa kárí àwa la bùkátà ká gbìyànjú kájọ já wípé àwọn àgbàlagbà náà ò mọ̀ ilé náà kò dẹ́ni ṣe à kele ìnáàdì wọlé kò ń ṣe pẹ̀lú agídí ká sọ fún wọn jákájẹ́ ká mọ̀ wípé ànábì ló sọ bẹ́ẹ̀ sallallahu alaihi nínú tó máa ń ṣẹlẹ̀ kódà nínú mọ́sálásí àwọn èèyàn ó mú ọmọ kékeré wọn ó fà á sẹ́yìn ó bọ̀ sáàyè eléyìí àṣìṣe ni torí pé ọ̀rọ̀ tá ànábì sọ la yuqimanna ahadukum la yuqimanna ahadukum rajulan min majlisihi thumma yajlisu fihi so ọ̀rọ̀ yìí náà ó kó sínú tábà wo àwọn hadith mi tábà sọ pé ìjókòó ló kó sínú àwọn hadith mi gbé wá pẹ̀lú àwọn láfdùn míì tó já sí pé ó jẹ́ ká mọ̀ pé gbogbo ohun tá a bá ń pè ní ààyè òun náà la ti máa ń ṣe àkíyèsí nǹkan yìí tá a bá wo nínú hadithi Abu Hurairah radiyallahu ní ànábì Muhammad sallallahu alayhi wa sallam sọ pé idha qama ahadukum min majlisihi thumma raja'a ilayhi fahuwa ahaqqu bihi so ànábì wa sallallahu alayhi wa sallam ó ní tẹ́nibọ̀dì bá dìde níbi tó ti jókòó bóyá lọ gbọ́ bùkátà kan ni nǹkan kan ló gbé dìde ni fún mọ̀rọ̀ jà wá lẹ́yìn ìgbà yẹn ó wá padà dé lásìkò tó fi dìde yẹn ẹnìkan ti rí pé àlàáfó rèé òun ti jókòó síbẹ̀ inú tí àdàbọ̀ Muhammad tó jẹ́ ká mọ̀ sallallahu alaihi wasallam òun náà ni pé ẹni tó dìde ń bẹ̀ yẹn tó bá dé tó bá bá àyàn ń bẹ̀ ó lẹ́tọ̀ọ́ kó sọ wípé ààyè mi lè jókòó sí máàmá kábùrọ̀ ṣe rí pé kíní yìí tá a bá fẹ́ ràn ara wa lọ́wọ́ lórí ẹ̀ ọmọ kékeré ló dìde àgbàlagbà dé òun rí i pé àlàfo rè kó má jẹ́ pé àwa gan láti ẹ̀ mọ́gbàlagbà yẹn jókòó síbẹ̀ àwa ni ká ti kọ́kọ́ máa sọ pé ọmọ kan ń bẹ láàyè yìí ẹ jẹ́ káwa gà mí fún un akọláṣe ó lè rí ibà kan lójú àgbàlagbà pé pàápàá jùlọ nígbà tọmọ òun bá dé ọ̀rẹ́ sọmọ tó dìde ń bí tí wọn ò jẹ́ kí n jókòó ń bẹ̀ lélẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìn kò rí báyẹn tá a bá ń tọ ládàbí tá a bá ń tọ ẹ̀kọ́ eléyìí tí ànábì muhammad sallallahu alayhi wa sallam eléyìí tó fi kọ́ wa so anabi sallallahu alaihi wa sallam ẹ̀kọ́ mi tún lélẹ́yìí tẹ́nìkan bá jókòó níbì kan tí bùkátà bá gbé dìde kó tó padà dé ẹlòmíì ti jókòó láàyè yẹn ẹ̀tọ́ ẹni tó dìde láàyè yẹn ẹ̀tọ́ rẹ̀ òun ni kó padà sáàyè ẹ̀ gẹ́gẹ́ bí hadith Abi Hurairah hadisi yẹn Imam Muslim ló gbà wá tẹ́nìkan bá dìde láàyè rẹ̀ thumma raja'a ilayhi ó wá padà sáàyè yẹn fahuwa ahaqqu bihi òun ló lẹ́tọ̀ọ́ sí àyè yẹn tọ́rọ̀ bá fi di fanfa láàrin tó ti wà níjókòó yẹn tẹ́lẹ̀ àtẹni tó ẹ̀ṣẹ̀ dé táwa náà bá fẹ́ dájọ́ láàrin àwọn méjèèjì hadith yìí ànábì Muhammad sallam ó ti fi gáìdì wa ó ti fi kọ́ wa wípé bá a ti máa ń ṣe leléyìí pé a á dájọ́ pé ẹ má bínú aláàjì pé ọmọ yẹn ti jókòó lórí àga yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó lè strain sí aláàjì ṣùgbọ́n a máa take time iṣẹ́ rí lára ẹ̀kọ́ tá ànábì kọ́ wa eléyìí tó yẹ pé àṣà fẹ́ jẹ́ ká rò wípé àpọ́nlé ni ẹ̀kọ́ sì ni pé tọmọ kékeré bá jókòó tágbàlagbà bá dé kọmọ kékeré dìde fágbàlagbà àní Abdullahi ibn Umar sàbí àníbà Muhammad sallam nínú àwọn tó máa ń ṣe tàhárí ìgbésẹ̀ àníbà tó máa ń wá bóòlù ànábì ti ṣe nǹkan gangan Abdullahi ibn Umar Abdullahi ibn Umar mini adati ìwàdà ìdáni èyí òun ni pé ìdàkọ́mọ̀lá òòrọ̀ jùlọ mi majlisi lam yajlis fi téèyàn bá dìde fún Abdullahi ibn Umar Abdullahi ibn Umar ò ní jókòó síbẹ̀ ká tó wá di pé nìkan ní ọ̀sán pé ìwọ ọmọ yìí dìde jẹ́ ká ó jókòó tẹ bá ṣe bẹ́ẹ̀ ẹ̀tọ́ rẹ̀ lẹ gbà lọ́wọ́ rẹ̀ nínú ẹ̀kọ́ eléyìí tí ànábì Muhammad sallallahu alaihi wa sallam kọ́ wa ọ̀nà pé tẹ́nibọ̀dì bá dé àwùjọ ibi tíjókòó bá pín sí ibẹ̀ ni kó jókòó sí eléyìí wà nínú hadithi Samura abdul Jabir ibn Samura tó ní pé àwọn báwọn ṣe máa ń lò pẹ̀lú ànábì Muhammad sallam ó ní kunna idha atayna nabiyya sallallahu alaihi wa sallam tá a bá lọ bá tá a bá lọ sí ìjókòó ànábì tá a bá lọ sí halkọ ànábì wa muhammadu sallam àwùjọ tẹ pé ànábì ti wà ń bẹ àwọn èèyàn ti wà pẹ̀lú ànábì òní jálàsà ahadùnà àyíṣó yẹntàhì òní ibi tó ń kálukú wọ́n jókòó sí ibi tí jókòó bá pín sí ibẹ̀ láti máa jókòó ṣe rí tọ́lọ́mọ bá ti sànú wa bó ti sànú wa tá mójútó òrùn tá mójútó àwẹ̀ àwọn abala wọ̀nyí náà nínú ládàbí àti ìwà yááyì tó jẹ́ pé ká má tó nǹkan lódì because tọmọ kékeré bá ní ààyè mi ni gbogbo wa lájọ kẹnu bu ọmọ yìí kékeré ò bàjẹ́ ò lẹ́kọ̀ọ́ wọn àrẹ ti ń sọ pé nìkan ò lẹ́kọ̀ọ́ tó bá ti jẹ́ pé nǹkan tó sọ nǹkan tó dáa ni tó bá jẹ́ pé òdodo ọ̀rọ̀ tó yọ Ọlọ́run ọba nínú ló bá sọ gbogbo ọ̀nà tí ò bá rí kó fi sọ a kọ́kọ́ fi ẹsẹ̀ òróǹdòdó rẹ̀ a fi rinlẹ̀ ná lábala yìí yóò sọ pé a tiẹ̀ kọ́kọ́ anabi sallallahu alaihi sí àbọ̀fá díẹ̀ ni so a kọ́kọ́ establish pé òdodo ẹ̀kọ́ gangan ibi ọ̀rọ̀ tí ọmọ ibi tọ́mọ yìí ń sọ yìí ẹ̀tọ́ ìmọ̀ ó gba nǹkan yẹn fún àwa lè pọmọ sẹ́yìn tó bá dijọ́ mi kì í ṣe gbogbo àgbàlagbà ló nímọ̀ nípa nǹkan tí o ṣe o ní fagídí kan ó farabalẹ̀ ṣàlàyé fún ẹ kì í ṣe pé lójú gbogbo yẹn náà láti máa sọ fọmọ pé a ò lẹ́kọ̀ọ́ o lẹ́kọ̀ọ́ so eléyìí nǹkan kò bọ́ sójú ẹ̀ anagba muhammad sallallahu alayhi wa sallam báwọn sàbẹ̀ ṣe bá nàbí lò wọ́n ní pé tànàbí bá ti wà níkàlẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ibi tí ìjókòó bá pín sí ibẹ̀ náà làwọn èèyàn ti máa ń jókòó ìdí ìṣesí náà ó tàtàkùrù dọ́dọ̀ àwọn sálàfù sàlíhìn wọ́n ní alimami maliki aleyhi rahmatullah nígbà tó di pé àwọn ọmọ harun rasheed tí wọ́n fẹ́ wá kí lọ́dọ̀ imam malik harun rasheed dẹ̀ ni òun ni khalifa nílùú lásìkò tí imam malik ń jẹ́ àfa so harun rasheed àwọn ọmọ rẹ̀ tí wọ́n bá dé jilisa alimami malik aleyhi rahmatullah wọ́n lè fẹ́ máa fẹ́ bọ́ síwájú níṣe wípé ah, ọmọ èèyàn ńlá làwa ọmọ khalifa làwa Imam Malik wá dá wọn lẹ́kọ̀ọ́ pẹ̀lú ẹ̀kọ́ eléyìí tí Jabir bin Samura tó ń sọ látọ̀dọ̀ àníbà Muhammad sallam pé báwa ti bá nàbí lò òun náà ni pé kunna idha atayna nabiyya sallallahu alayhi wa sallam jalasa yantahi ibi tí ìjókòó ibà ṣẹ́kù sí ibẹ̀ la máa ń ṣẹ́kù sí ibẹ̀ la máa ń fìjókòó sí kì í ṣe pé a máa wá gun àwọn èèyàn ẹ rí i pé eléyìí náà ìwà yìí ó máwọn èèyàn lára débi sọ̀látùl jumu'ah bóyá ẹnìkan bóyá ó jẹ́ èèyàn pàtàkì àbó jẹ́ èèyàn pàtàkì nínú mọ́sálásí tó bá ti wá pẹ́ dé táwọn èèyàn ti jókòó tí wọ́n ti ń to sáfù yálà ìmáàmù ti ń ṣe kútùbà àbí ìmáàmù kò tí mọ̀ ṣe kútùbà kò lẹ́tọ̀ọ́ kó máa fọwọ́ gé àwọn èèyàn léjìká lẹ́ni tó fẹ́ wá sí iwájú nígbà Muhammad sallallahu alayhi wa sallam ó kọ́ ilé yìí fún wa tabawo nínú hadithi Salman al-Farisi lọ́dọ̀ alimam Bukhari ó ní àníbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam nígbà tó ń sọ̀rọ̀ fún wa tó ń dá wa lẹ́kọ̀ọ́ nípa juma ànábì ni la yaghtasilu rajulu yawm al-jumu'ah wa yatatahharu mastata'a min tuhur wa yudahinu min duhun aw yamassu min tibi baytihi ثم يخرج فلا يفرق بين اثنين ثم يصلي ما كتب له ثم ينصت إذا تكلم الإمام إلا غفر له ما بينه وبين الجمعة الأخرى Ànábì ní àní rí kí ẹnìkan nínú yín kó wẹ̀wẹ̀ jùmọ̀ lọ́jọ́ jùmọ̀ ọ̀yàtàtọ̀ haru mustapha amin tuhor kó ṣe mọ́ra bó bá ṣe ní kápá láti mọ́ra rẹ̀ bó ṣe tó ra kó wá lo perfume olóòórùn dídùn kó lò ó sára ògùn tá ànábì ń kà kalẹ̀ yìí ó jẹ́ àwọn sunan lọ́jọ́júmọ́ à ká wẹ̀ ká ṣèmọ́ra ká lo perfume láwa tá a jọkùnrin ìgbàláàyè ò sí fáwọn tó jóbìnrin ànábì sọ sálà pé thumma yakhruj ẹni yóò wá jáde lọ sí júmọ́ à fala yufarriqu bayna ithnayn kò wá ní fọwọ́ mú ẹni tó wà lápò ọ̀tún léjìká kó fọwọ́ mú ẹni tó wà lápò òsì léjìká láti lè bá a wá àyè sáàrin sáfù àbí láti lè bá a bọ́ síwájú ànábì ní téèyàn bá ṣe gbogbo tó bá ṣe bẹ́ẹ̀ tí ò ṣe léyìí lẹ́yìn ìgbà yẹn ìsọ́lìmọ̀ kùtìbàlà bóyá máa mú ti dé ó bẹ̀rẹ̀ kí n ṣe náà fèl fún mọ ayé ń sètò ìlà àtàkálà mọ̀lẹ́mọ̀ ó wá dákẹ́ jẹ́ nígbà tí mo bá ń ṣe kútùbà ó ìlà ṣe mọ ànábì ni pé tó bá fi wẹ̀ tó mọ́ra tó lo perfume tí ò wá fàrọ́kọ̀ láàrin èèyàn méjì nígbà tí ó fẹ́ wá àyè síbi tí ó jókòó sí ní jùmọ̀ pé wíwá àyè láàrin èèyàn méjì yẹn fífàrọ́kọ̀ báyìí ní èèyàn méjì yẹn ó ti bùkátà sí pé yóò fọwọ́ mú ẹni tó wà lápò ọ̀tún rẹ̀ léjìká yóò fọwọ́ mú ẹni tó wà lápò òsì rẹ̀ léjìká yóò wá fi yóò wá wá àǹfààní yẹn bóyá yóò kírètì àyè ni àbí yóò bọ̀ síwájú ànábìrin tí ò bá ṣe léyìí tó wá yẹn náfìlà tó lè yẹn tó dákẹ́ nígbà tí màmú bá ń sọ̀rọ̀ ànábì ni ìtọ́nà bó ṣe fún ni pé ghufira lahu ma baynahu wa bayna al-jumu'ati al-ukhra Allah subhanahu wa ta'ala yóò ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ ẹrú yìí ó fi hàn pé tànàbí wa Muhammad sallallahu alaihi wa sallam sọ nínú hadith àbí rárá pé al-jumu'atu ila al-jumu'ati mukaffiratun lima baynahun àṣẹ onímọ̀jẹ̀mú ara mọ̀jẹ̀mú ẹ̀ náà ni pé alla yufarriqa bayna ithnayni kéèyàn má fọ̀rọ́kọ̀ láàrin èèyàn méjì ibi tí ìjókòó bá parí sí yàní níjọ́ júmọ́ ibi téèyàn bá ráyè sí ni kéèyàn jókòó sí eléyìí kọ́ yóò fa sábàbí gùfúrọ́ọ̀n kéèyàn rí àforíjì láàrin júmọ́ kan téèyàn ti kí àti èyí tó tẹ̀lé ẹ̀kọ́ tánàbí wa Muhammad salam kọ́ wa yìí àbùkátà sí ká lákọkàn sí ẹ̀ kárẹ̀ mọ́ fi sin ọlọ́run bá Allah subhanahu wa ta'ala so nínú riwaya mi ànábì Muhammad sọ pé la yahillu li rajulin an yufarriqa bayna ithnayn illa bi idhnihima kó mọ̀ wá jẹ́ ọjọ́ jùmọ̀ any gathering a gbọ́dọ̀ jókòó kò sínú ẹ̀kọ́ ká jókòó láàrin èèyàn méjì láì ṣe pé ẹnì kíní ó yọ̀ǹda ẹnì kejì ó yọ̀ǹda nínú ẹ̀kọ́ tá a sọ pé lágbájá a ò lẹ́kọ̀ọ́ òǹkẹ́nìkan sì máa bọ̀ nísìnyí kó sì wá ìjókòó sáàrin èèyàn méjì tí wọ́n jókòó eléyìí kò sí nínú ẹ̀kọ́ ládàbí tabawo dáadáa tá gẹ́gẹ́ bí anabi wa muhammad sallallahu alaihi wa sallam tó ti ṣàlàyé bó ṣe ṣàlàyé fún wa nínú tí a gbọ́dọ̀ lákìyèsí nínú ẹ̀kọ́ eléyìí tí anabi wa muhammad sallallahu alaihi wa sallam kọ́ wa ó ní gbogbo àwọn eléyìí nínú ìwáyà míì tó jẹ́ ká mọ̀ pé ìṣesí yìí burú púpọ̀ kò sí nínú nǹkan tí Allah subhanahu wa ta'ala tó yọ́nú sí ìṣesí tó yẹ pé Ànábì wa Muhammad sallam ó ṣàfitì nǹkan tó burú jáì síbẹ̀ kéèyàn kàn máa bọ̀ kó sì jókòó kéèyàn wá jókòó sáàárín ẹ̀ méjì láì sí pé ẹnì kíní ó yọ̀ǹda ẹnì kejì yọ̀ǹda nínú hadith eléyìí tí Abu gbà wá ó ní Ànábì sọ pé لعن من جلس من وسط الحلقة القى القى ìjókòó tá a jókòó táwọn èèyàn wà ń bẹ kẹ́nìkan wá máa bọ̀ kó wá wo kó wá wò sọ́sọ́ sáàrin àwọn èèyàn kó wá jókòó àdìsí Hudhayfa ibn Yaman ni ó ní ànábì láàánà ẹni tó bá ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam wallahu a'lam wala halla al-hadith yani la mahaki fa hala sihhati haliyan abiolóhùn bá Allah subhanahu wa ta'ala kó dàpọ̀ kó fún wa ní àwọn nǹkan tó ṣe déédéé súnà kó fún wa ṣe anabi muhammad salam anabi ní khairul majalisi awsa'uha nínú ìjókòó tó dáa jù tó lálùbáríkà jù onílé tó yẹ kí n gbà tá a jò agbára wa láàyè ẹni pé tọ́nà ọba náà sọ́nà al-Qur'an nìyẹn wa idha qila lakum fil majalisi fafsahu fafsahu ọlọ́run ni pé tí wọ́n bá pé kẹ́ sún ẹ gbà wọ́n láàyè ọlọ́run bá ní pé kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ òun náà ló dáa so bí hadith yìí bá tiẹ̀ ní ilà kan lára hadith aya al-Qur'an yìí ó ti jẹ́ ká mọ̀ pé nínú ìjókòó tó dáa ju ilé ìtọ́nà ọba yọmọ sí òun náà ni pé ká gbàrà wà láàyè àwọn ni walakin tawassa'u wa tafassahu ẹ gbàrà yín láàyè kẹ́ ẹ jẹ́ kí ìjókòó kó fẹ̀ kẹ́ mọ̀ nira abiyọ́nà ọba Allah subhanahu wa ta'ala eléyìí àti gbogbo ntọ́jọ́ nínú súnà nígbà Muhammad sallallahu alaihi wa sallam kọ́lọ́n kò fi rọ̀ wá lọ́rùn kó dẹ̀ fún wa ní àgbọ́yé ẹ̀ kó jẹ́ kó wúlò fún wa láyé ń bí ní kọ̀rọ̀ sáré àti gbogbo alkiyama ọwọ́ sallallahu ala nabiyina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallim ajma'in wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh hayakumullah jazakumullahu khairan wa asanallahu alaikum kí Allah subhanahu wa wa ṣe dáadáa fún wa gùn ilẹ̀ mìíràn dáadáa ṣùkúrọ̀ jẹ́sílá. náà níbèrè àkọ́kọ́ onáà ni wípé alhamdulillah ogun tẹ́ ṣàlàyé fún wa náà ni àgbọ́yé rẹ̀ yé kí ọlọ́run bá kí ó ṣàlẹ̀ fún àgbọ́yé. àwọn ìjókòó kan bẹ tó jẹ́ pé ní pàápàá jùlọ àwọn tí ọlọ́run bá bá kẹ́ tó bá fi rísíkù kẹ́ so tó jẹ́ wípé wọ́n sa àwọn ẹ̀sà àwọn àyè kan fún àwọn èèyàn ńlá débi pé wọ́n tún néèmù àwọn ìjókòó yẹn jẹ́ àkọ́kọ́ pẹ̀lú pé ilé o Alhaji Lágbájá, ilé o um mánéjà kinní kan ni o, so ilé o ìjókòó tí wọ́n ó ti kọ orúkọ sí gbogbo àwọn ìjókòó yẹn. So ojú wo ni ṣẹ̀ríà fi wo irú gathering báyìí? Kí Allah kí ó yẹpẹrẹ yín, Hayakumullah. Bismillahi Alhamdulillah. Ah, Allahumma salli ala Muhammad sallam. Wallahu a'lam. Ah, Níbàámu sí ìbéèrè tí oníbèrèbèrè tó bá jẹ́ pé ìjókòó ẹ̀sìn ni tó jẹ́ pé ìdánilẹ́kọ̀ọ́ ló wà ńbẹ̀ eléyìí kò lẹ́tọ̀ọ́ torí pé ẹni tó bá kọ́kọ́ dé àwọn náà ló ní pé salam ó kúrò ojú sí kéèyàn tètè dé ìjókòó tó jẹ́ ìjókòó ẹ̀kọ́ àbí ìjókòó ẹ̀sìn tó pé ní ni kéèyàn rí pé hadith anabi wa muhammad sallam sọ pé la yazalu qawmun àwọn èèyàn kan wọn níyẹ wọn nígbò yu akhiru anfusahum tí wọn mọ tora wọn sí ọwọ́ ẹ̀yìn wọn lọ mọ jókòó sẹ́yìn hatta yu akhiruhumullahu títí tọ́lọ̀ bá náà fi sọ wọ́n di ẹni ẹ̀yìn ó fi hàn pé anabi muhammad sallam kò ẹ̀ńkọ́rẹ́jì téèyàn bá láǹfààní tó tètè dé jókòó kó wá lọ jókòó sẹ́yìn tó bá já sí wípé ẹni tó wá dé wọn kọ́kọ́ rẹ̀ sáàyè níwájú ẹ rìn pé ó ti ní hákù kó jókòó síwájú yẹn àwa gangan la fà á sẹ́yìn tó bá jẹ́ pé ìjókòó ẹ̀sìn ni ilé ìwò lẹ́tọ̀ọ́ ẹ pé àwọn júmọ̀ kan wà wọ́n yọ àwọn jímọ̀ lò yídì lò wọ́n mọ̀ ń ṣe bẹ́ẹ̀ ilé ìwò dẹ̀ lẹ́tọ̀ọ́ tó pé nínú àlámọ̀ jẹ́ pé kó lu náà sàwà pé àwa jọ́sìn fún aláṣọ àwọn àtàlà so abiola ọba aláṣọ àtàlà kó tún oníkálukú wá ṣe kódà tí wọ́n bá fọkọ èèyàn sí àfi káwọn yẹn náà èyí tó dáa jù náà nìkan tètè dé torí àtètè dé wọn wọn á sí àyè yẹn lẹ̀ fáwọn èèyàn so àwọn èèyàn dẹ̀ wọ́n àrọ́jà àwọn èèyàn tó pẹ́ lómi náà wà tẹ́ pé kó lè jókòó síwájú òun ló fi tètè ń bọ̀ so wallahu alam tó bá jẹ́ pé jókòó ẹ̀sìn ni o èyí tó dáa jù náà ni pé ká fààyè fún àwọn tó bá tètè dé wallahu alam wa alam. naam jazakumullahu khairan kọ́lọ̀ wa kí ọba àṣàyàn ní ẹ̀sọ́ lọ́rọ̀ kí á dúró báyìí torí àsọlá tó dàtò ọ̀rọ̀ tí wọ́n bá sẹ́yìn dé kọ́lọ́n bá kí ó gbà ayọ̀. آمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته